الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الجنة درجات وجعل أسباب دخوله متعددة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الحساب أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واجتهدوا بالأعمال ما يدخل المسلم الجنة ومن هذه الأعمال منها استعمال السواك يرضى عنكم ربكم لحديث عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال السواك مطهرة للفم مرضاة للرب أداء قفوا الله أبا أبا تتوى قيبا أدفقوا الله أبا أي لكو أما أدوري lọ́pọ̀lọpọ̀ ètí ṣe fún wa ìtàrí kàtá ìtàrí sọ́tá ìtìlátà ìwọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ́ńbẹ́ tó ti pé kò sí bá jẹ́ máa rò ó nípa orí tọ́lọ̀ ti fún wa táàrí rò tá adúpẹ́ tọ́lọ̀ ọba lórí ọ̀pọ̀lọpọ̀ orí tó ti fún wa adúpẹ́ tọ́lọ̀ ọba tó yẹ pé ó ti àdìjẹ́ náà ó ṣe é ní ìpele ìpele ìpele ìpele ó sì ṣe sábàbí tó yàn fi wọ ọbẹ̀ ó ṣe é lónìrìn ara ìtọ́lọ̀ ọba ẹrúsàn ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí ní ìkí àti gẹ̀gẹ́ ọlọ́bà nẹ́bí ìkọlọ́bà ara lè ràn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá sọ nípa rẹ̀ ní tí ó fi di ọjọ́ ìṣirò lẹ́yìn ilé àwọn tàjẹ́ òsàn ọlọ́run ọ̀páyọ̀ ọlọ́run bá dọwọ́ wá o ẹ̀bùjá máa gbìyànjú lórí àwọn iṣẹ́ olóore èyí tí pé yóò ti fún mùsùlùmí wà lùjẹ́ náà àwọn iṣẹ́ èyí tó jẹ́ ká wà lùjẹ́ náà ṣe pé sábà fi kásà wọn sẹ́yìn yóò jẹ́ káàkiri náà járọ̀ fún wa àwọn ohun tí a fẹ́ máa gbéyàwó lónìí ọ̀pọ̀ láwọn ọ̀sẹ́ tó jẹ́ kí wọ́n wá ní jẹ́nà ìgbọ́n pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní tàbá ṣe ń bẹ̀lẹ̀ lè ọlọ́wọ́ bàbá lè fẹ́ kọ́gbà ní oṣù lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀sẹ́ tó kí wọ́n kojú di tó sì jẹ́ pé máa ń jẹ́ kí èèyàn tó ṣe rálì jẹ́ òun náà ní kéèyàn máa rún pákó ìmárun pákó tàbí ìmárun orin tàbí ìmá fọnu ọlọ́wọ́ bàbá lè máa ń yọnu sí

lọ́yọ̀ gbèrè alìkìyàmà òun nípa pín ìwà àlìjẹ́nnà èèyàn torí pé àwọn tó bá wà àlìjẹ́nnà ọlọ́run bọ́ máa bí wọ́n pé yàáàlì àlìjẹ́nnà ẹ̀yin tẹ́ jẹ́ alìjẹ́nnà alìtorí ìdúnà ṣe àni àzíròkan ìjẹ́ tó ní bùkátà sí kẹ́kẹ́ kí tún lé kún fún yín àwọn ará alìjẹ́nnà ní pé kí lá ní bùkátà sí àdíbùkátà sí kẹ́kẹ́ ó ti làwákò nínú yàánáà

ẹ̀kọ́ àwọn èèyàn sàfíèsì ní ti máa ń fasáwà bí tí ó fi wà lè jẹ́nà òun náà ni tẹ̀lifíìdì rẹ̀ àdá ìsídìkín ìṣẹ́bìbò lè dìkó lè lè jẹ́nà kéèyàn jẹ́ nìkan tó pé tó lùpẹ̀ mú bá ń pèrún kéèyàn máa dá lóhun tí ó pè yẹn ní máa ń fasáwà bí kéèyàn wà lè jẹ́nà pàápàá jùlọ láti bí àdíjì dá ọmọ ọmọ ọ̀tọ́ tó gbà lọ́sọ̀dà níbi àmọ́

láti inú ọkàn rẹ̀ yàkọ̀ ní jẹ̀nà irú ẹni bí ọwọ́ jẹ̀nà bẹ́ẹ̀rẹ̀ àwọn olùmọ́ ti mú pé á ah, táwọn èsì lákàpọ̀ ẹ̀ tó ń pè wọn bá ń pè wọn tá máa dá lóhùn yẹn tọkàntọkàn yóò jẹ́ sẹ́yìn wà lù jẹ́nà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ nínú àwọn sábàbí tẹ̀ lè rí aríkọ́ ni ọjọ́ ẹyọkan lọ ni mímọ́ fa sábàbí sábàbọ́ ni nínú àtìbábẹ̀ ní kó lè jẹ́nà sábà bí tí máa jẹ́ pé yàn wà jẹ́nà òun náà ni bè náà ó ní mọ̀sáàjì orípa níbi ọmọ ọmọ sáàdà ẹ̀dá múnà tó ti apá ọmọ múnà fẹ́ẹ́n fọ́gbà alásọ́dọ̀ rẹ̀ tí apá wa àbújá ìgbà gbéjáde ó ń ṣe ọlọ́run bá sọ pé mọ̀ bánà lè láàrin masjidan bánà lọ́hùn lẹ́hùn lẹ́hùn fèlìkẹ̀ náà ẹni yóò tí ọba kọ́ mọ́sálásí kan fún ọlọ́run ọba ọlọ́run ọbọ̀ ọkọ̀ ihò rẹ̀ fóhun náà láti jẹ́ ńnà ẹni abákọ́lé fún láti jẹ́ ńnà nírú ẹni bí ọwọ́ àdìjẹ́ ńnà lè ọfùfà tó jẹ́ pé lára tó máa jẹ́ láti jẹ́ ní ọjà rọrùn òun náà ní kéèyàn ọmọ akọ́ ilé ọlọ́run lórílẹ̀ èdè pẹ̀ táwọn yóò ti máa ti jọsìn fọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin tí máa ń jẹ́ pítábà bí

لم يضجع منهن شيئا استخفافا بحقهن tí ọ wá fi ǹkẹ̀kẹ̀ rá lè ń bẹ́ lẹ́n tí ó gbogbo ojú kéré ẹ̀ pẹ̀lú ìwọ rẹ̀ tààrẹ láwọ ìndọ̀lọ́yì àdún ángìlẹ̀ sílẹ̀ kò jẹ́ náà ọgbọ̀n ọlọ́wọ́ bá ti gbé wẹ́fáwẹ́ ní bẹ́ẹ̀ sàdéhùn kalẹ̀ o pé látara àwọn wákàtí mọ́ra

ànábì ní pé sẹ́lì máa kàjà àdáyì béèrè ohun tó bá wù ọ́ arákùnrin wá sọ pé mọ̀rọ̀ ọ̀fọ̀kọ́ ti kọ̀kìlì jẹ́ àdùkọ mọ̀rọ̀ ọ̀fọ̀kọ́ ti kọ̀kìlì jẹ́ mo ti béèrè lọ́wọ́ ara ànábì òun náà ní kí n kéjì rẹ kí n wà pẹ̀lú ẹ pẹ́kípẹ́kí alùjẹ́ náà ah ó ń sọ ọlọ́run bá rí pé ohun tó béèrè yìí gan-an oúnjẹ ọlọ́run bá sọ pé awà gbẹ́rù àdá yàwà gbẹ́rù dáadé bèèrè nǹkan ní tọ́yàtọ̀ tẹ́lẹ̀ yìí arákùnrin sọ pé láà ó wà dáa èyí tí mo fẹ́ bèèrè náà nù ọlùkọ mọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kí n máa wà pẹ̀lú ẹ̀ ń ẹ náà bá sọ ilé ẹ̀mẹ́ta tọ́ ó sọ ọlọ́run bá ní pé tọ́ fàáìní alàlẹ́fṣìkà ìkẹ́sìlọ́ tó ṣèjú tọ́ tọ́bá fẹ́ wá wá pẹ̀lú mi pẹ̀lú yìí láti jẹ́ náà ọwọ́ ara mi lọ́wọ́ pẹ̀lú pé ọrọ̀ ẹ̀mí rẹ pẹ̀lú kọ máa jẹ́ lẹ́kẹ̀ẹ́ tọ́ máa forí balẹ̀ púpọ̀ lẹ́nu àwọn olùmọ̀ ti sọ tó ti wọ́n ti fún jáde afọ́ àmúṣùlùmọ́ ti jáde ní àdísí fọ́nrán 89 nígbà wọn ti mú jáde pé inú ohun tí máa ń fa kí àtìlẹ́yìn ọjà rọrùn fún yà òun náà ní pé kí wọn máa kò dúdú di nẹ́fìlà kẹta tó bá wà látọ̀dọ̀ níbi wa Muhammad sọ̀dọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ni kí wọn tó yẹ pẹ́rẹ́ gbogbo nẹ́fìlà láì pa àmì ìlọ́bá já mú fúnra wọn tí ìlú má làkà fún rárá ṣùgbọ́n ìsìlá gbogbo yà níbi wa Muhammad sọ̀dọ̀ san lọ rẹkọmẹ́ndì ẹ̀ lọ́látò dóhà nẹ́fìlà ni ká má fojú kéré Àlásòlù wẹ́tẹ̀ lámá kojú kéré ẹ̀, kọ̀wá tí àwọn ìrùn tọ́ àwọn nẹ́fà lọ́nà sí lẹ́yìn àwọn ìrùn yẹn lámá kojú kéré ẹ̀. Bákan náà àwọn tó jẹ́ àwọn ìwà sí ní ìtàdẹ̀bí àwọn ọmọ sọ́lá ìṣẹ́dám tọ́ rẹ̀kọ́mẹ́ntì wa lámá kojú kéré ẹ̀. Àwọn nẹ́fìlà yìí yóò fà tí yóò fi ráàlì nínú ìwọ̀n nírọ̀rùn. Bákan náà على الفجر والعصر يوجبان لكم الجنة يا المسلمون كي يواجبنا وقت مراوية èyàn bàbàrà ìrùn àṣùbá gan-an èyàn bàbàrà rẹ̀ gan-an àtúnà látàrí èyàn pàtàkì ẹ̀ gan-an àwọn ọmọ méjèèjì ó fẹ́ pàtàkì ó ń ṣe ọlọ́run ọba kò ní ọ̀sàlá ìmájíká pàtàkì ẹ̀ torí pásìkò gbà ilẹ̀ aláìkà náà gbá tó ṣe pé wọ́n wá gbàtẹ́ látọ̀dọ̀ àwọn tó pé gbàtà tí fájírì tá àṣírí ni wọ́n wà fọ́wá lè jẹ́ pé nígbà tí wọ́n bá wáyé àsìkò òun ni wọ́n bá yẹn ó sọ lọ́wọ́n bá ní pé ká pàtàkì sọ látọ̀rọ̀ àti bẹ́ẹ̀ wá ní sọ látọ̀ tó bẹ̀ṣẹ̀ tó kódà èyàn tó máa fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run àrínà àwọn tó sára fún wa tó gbà wájú lọ pé ó di di ọdún mẹ́wàá tí ó jẹ́ sọ ó sì lè tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run èèyàn máa fi gbàǹkẹ́ lọ́dọ̀ ọlọ́run lára àwọn tí olóore Muhammad sallallahu alaihi wasallam nínú sọ Bukhari Muslim afọ Abu Musa ṣáàrì ọlọ́run ẹbí Muhammad sallallahu alaihi wasallam pé mọ̀ sọ́dà ìbàtẹ́yìn ní ìyàfọ̀ ilẹ̀ jẹ́nà ẹni yóò tó bá kírun tútù méjèèjì yẹn yọ wà lù jẹ́nà sọ̀látù ìbàtẹ́yìn òun náà sọ̀látù ìfàjẹ́rí wọ́n sọ̀látù àbù ìrún àṣùbá àti ìran àlásàrì ó ń sọ́nà ọba nípa ìmọ̀ sọ́là ìgbàgbé dẹ́kọ̀lá ìjẹ́nà ẹni ọba gbẹ̀rùn yẹn tó mójú tó dáadáa yọ wọ́ ìjẹ́nà nínú àwọn sábà bí dáná fẹ́rẹ́ ìjẹ́nà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ní fi yá mú láyé ìwọ̀n òru eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ dákà fún ẹ̀mọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ akáǹpẹ́ra ló ń súnnà lónìí lábẹ́ ẹgbẹ́ lómi pé kìyàmù lẹ́yìn ìgbà ó ló ti kí gbẹ̀yìn yọ́sẹ̀ gbójúwó kè ní ha, àá ó tún dáfẹ́ lò tán ìjì yára oṣù yìí tọ́lọ ń kọ́ ìbá jíbọ́ lọ́jọ́ ẹ̀kan lọ fún ìjẹ́ mẹ́sí tó jẹ́ pé ọyẹ̀ kéèyàn ọkà fún tí wọ́n bá tẹ̀ wá jẹ́ nìkan tí ń ṣe mẹ́lẹ́ láàrin ọ̀sẹ̀ kéèyàn máa jílẹ̀ ní ìpàdé ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ọmọ ìjà púpọ̀ torí pé níbi àwọn ọmọ sọ́lá sọ́sọ́ nínú àwọn tí olórin tí wọ́n ń pè rẹ̀ jẹ́nà ó tó rọ́jú lè mi jẹ́ òfin lẹ́yìn

bákaná àwọn tó bá wà níta wọ́n máa rí ohun tó bá wà nínú àhátà lọ́hú lèmọ̀ni àtọ̀ àmàpà ọlọ́run bá pèsè rẹ̀ ma fáwọn tó ikú bá máa ń fún àwọn èèyàn ló jẹ́ dára ohun tí àtọ̀ máa gbé ọ̀tí ń jẹ́ kálùjẹ́ndẹ̀ ọjà rọrùn kéèyàn jẹ́ nìkan tí pé yọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ọlọ́run bá ṣe ó ní ẹni tó láhun tọ́rọ̀ tí èkó tó bá bá rìn sọ̀rọ̀ àwọn rẹ̀ rọ̀ kìí sọ̀rọ̀ tó lé kókókó ìmọ̀ pàṣọ́dà bí kéyìn ọ̀rá lè jẹ́ náwọ̀ bákanáà wà sábẹ́ sí ya mọ̀ sọ́dàlẹ̀ wà náà sí ní ya ẹni tó fi pé ì máa ń gbáwẹ̀ lọ́sàn-án bákanáà ní ti máa ń jí yóò máa ń jẹ́ kálì jẹ́ bá sùn ní máa ń jẹ́ kálùkẹ́ ní ọjà ọ̀gbóyàn tó wá jẹ́ pé nínú àwọn tọ́lọ́wọ́n bá ti kọ́ lé kalẹ̀ fún ilé tó ti fáwọn tọ́wọ́ wà ní àwọn mara àwọn tó wà ń ta àwọn tó wà ń ta àwọn mara àwọn tó wà ní tàbábẹ́bì látà ìgbé nílé ayé òun náà ní pé ká máa sọ pé lé tí wọ́n fi gíláàsì kọ́ gíláàsì ní wíyẹn kọ́ tó wá jẹ́ pé gíláàsì yìí wá ní àwọn tó bá wà ní mara àwọn tó wà ń ta àwọn tó wà ń máa lá àìnù bá ojú òun wọlé o ojú òun ní rárá ló ti wùlé ọmọ lọ́fà láti bí Muhammad sallallahu alaihi wasallam ó jáyé yàrá ní jẹ́nà nínú sọ Bukhari àwọn ìdìrí àti mìkàí tí wọ́n mú dáyé yìí wọ́n retí ká nẹbí ọjáde ànẹbí ọmọ jáde nínú sọ Bukhari tí ìbá ti kọ́lọ́n bàbá wọn bí tẹ́yìn

tí ń pa àwọn èèyàn 20 kó wá jẹun dáadáa tí ń bàgbà ń bẹ́ kọ́ máa lọ bá bàbá mi mọ́ látara pé nǹkan ìlú ìdá ìrọ́pò rẹ̀ láwùjọ yìí tàbí ètò ètò fún táwọn olùmọ́ ni pé tẹ́ dáadáa lẹ̀ kan bí e ṣe wọlé yọkùnbà súnẹ̀ tàbọ́ ọ̀tà lára súnẹ̀ tó fi oúnjẹ òkú tó gbé jáde lọ́dọ̀ wa ń bí òun náà ni ìgbà àmọ́ sàá ìmọ̀ afọ́ òyìn ló jẹ́ ó di pé súnẹ̀ náà kú láwùjọ wa wọ́ọ́rọ́wọ́ àwọn tó ẹkọ́ wọ́n gbìyànjú ẹ̀ náà tọ́lọ́ bá jogún ọrọ̀ fún àwọn ìyẹn tó bẹ̀ẹ̀ tó fẹnu wọ́n tó bẹ̀ẹ̀ ẹnà ẹ̀sìn àwọn tó bẹ̀ẹ̀ fi rí kọlù wọn nínú wọn làwọn bàbá wa tó ti lọ ọ̀pá jùlọ ẹni tó jẹ́ bàbá wa Sàràkí ilẹ̀ Yorùbá ń bí wọ́n gbìyànjú púpọ̀ lórí akọ́n yìí àlàbí sí àlàbí sí ilẹ̀kùn wọn wọ́n ilẹ̀ fún gbogbo ẹrú tọmọ táwọn èèyàn máa wá jẹ́ táwọn èèyàn máa wá jẹ́ wọ́n sì ṣe é jáde jápọ̀ ni débẹ̀ ọ̀jẹun tó jẹpọ̀ máa lọ láàárọ̀ àdàbí sí àdàmíkì wọ́n ti lé láti ṣe pé ọlọ́ọ̀lọ́mọ wá láwọn ẹ̀ ti gbọ́ pẹ̀lú ẹ̀ àkúkú rẹ̀ tó ṣe irú wọn tí wọn tàbí tó jù wọn lọ́lẹ̀ mọ́ Ọlọ́run àwọn èèyàn mọ̀ ọmọ yìí àwọn tó ìpé ẹ̀mà tó wà nínú ìrọ̀ àdísì tọ́wájọ́ jẹ́ pé òun àti ànẹ́bì nìkan iná ìlókún ó ń sọ́lọ́wọ́ wá ní pé kóhun ní ọtún máa jẹ́ kóhun ní ọtún máa jẹ́ títí sọ́lọ́wọ́ bá ọba ọlá tó fi ní káwọn jẹ́ táwọn fi jẹ́ òun lórí jọ́nà ìtààmù tààmù inú kẹtí máa ń jẹ́ká sí ẹni ọjá rán fún àjò ẹjá múra sí bákaná inú kẹtí àjẹ́nà máa fi ń já rán fún yàn ni ìsáàbù sára kéèyàn máa jẹ́ nìkan tí bóyọ́ máa fọ́n sálámà ká níbi àmàhàmù sáàlá àrùsọ́lá ó kó jọ papọ̀ méjì tààkọ́ tẹ́pẹ́ àyọ́ náà mú pé ẹ̀yìn èèyàn àṣùsàlá ẹ máa fọ́n sálámà ká o wà á fẹ́yìn mú tààmù ẹ sì máa fáwọn èèyàn ẹ máa pàpẹ́jẹ́ fáwọn èèyàn o ọ̀sọ́lù wọ̀nẹ́sù níyà ẹ̀sì máa kírùn òun lásìkò táwọn yẹn bá sùn ẹ máa ti tẹ́nu kó lè jẹ́ nílẹ̀ tẹ̀sí ẹwà lè jẹ́ náà pẹ̀lú àlàáfíà nínú nǹkan tó ní pé máa jẹ́ káàkiri tẹ́lẹ̀ ọjà rọrùn láwọn nǹkan mẹ́ta tí ń bẹ náà dé sí yìí tó jẹ́ pé ìkẹta ló jálọ máwọn méjì yókù wà láti ṣàlàyé rẹ̀ sẹ́yìn ìmọ̀ afẹ́fẹ́ bákan náà kéèyàn máa jí lóru láti ìgbà táwọn èèyàn bá sùn ní máa ń jẹ́ tàbí tẹ́lẹ̀ òjára òkú yìí ẹlẹ́ẹ̀kẹta ìyádọ́ tó máa rí kéèyàn máa lọ bẹ aláàrẹ̀ wò kéèyàn máa lọ bẹ aláàrẹ̀ wò bákan náà kéèyàn jẹ́ nìkan tí ó tẹ̀lé ọmọ ìyá wa dé tẹ́ bákan náà kéèyàn ó pẹ̀lú jẹ́ nìkan tó wò pé ah, lónìí ọfẹ́ gbà rẹ̀ fọ́lọ́wọ́ ọba bákan náà kéèyàn wò pé ah,

yóò kọ ọkọ̀ rẹ̀ sínú àwọn ará aládùjẹ́ náà alákọ̀ọ́kọ́ wọ́n ni àádá àmọ̀ yìí bọ́ ẹni yóò tó bá jẹ́ nìkan tọ́lọ̀ bẹ aláàrẹ́ wò ọ̀ṣẹ́ ìdájẹ́ náà ẹ̀sẹ̀sẹ́n ó sì tẹ̀lé ọmọ ìyá rẹ̀ dẹ́tẹ́ ọ̀ṣọ́ ọmọ ìyá òmán ó sì gbàwẹ̀ lọ́jọ́ kan tó wò pé ti gbàwẹ̀ lónìí fọ́lọ́n ó ti jẹ́ nìkan tó pọ́kùn lọ́wọ́ ẹ̀rọ àwọn kámẹ́rà àwọn èyí ẹni yóò tó bá ṣe kàtàbà òlọ́ omi àdìjẹ́ náà ànẹ́bí ní pé wọ́n kọ wọn ọlọ́run ọkọ̀ ọkọ̀ rẹ̀ sí ní ilé àwọn ará ìlàlùjẹ́ náà ẹjẹ́ jára mọ́ ìmá bẹ́ẹ̀ lọ bẹ́ ọmọ ìyá wọn táàrẹ́ ń ṣe má lọ bẹ́ẹ̀ wò òyìn ló jápọ̀ wa kámá gbàgbé fáwọn mọ̀lẹ́kà seventy thousand wọ́n máa ṣàdúrà fún wa tàbá lọ láàárọ̀ àwọn mọ̀lẹ́kà seventy thousand wọ́n máa ṣàdúrà fún bákan náà ká máa tẹ̀lé ọmọ ìyá wa ká máa tẹ̀lé tẹ́tẹ́ ó ń sọ ọlọ́run bá ní pé tàbí kéhùn sí ilá lásán àgbà dáadáa tó tó òkè ńlá tàbá mú òkè kẹta mú òkè àwáyè lọ́dọ̀ wa ń bí òkè yìí ọjọ́ ìṣẹ̀fẹ́ pé kí láwá wá lọ pé akẹ̀kíhùn tó kùlá láàrin pé jùmọ́rún ó jẹ́ kí àfáwà anẹ́sì ó jẹ́ ó sára ìpé ah, ọlọ́lọ́mọye àwọn pọ̀rọ̀ rí èdè ipa ti gbà lónìí rárá àti gbà tó ti pọ̀ ìyẹn ni pé ọlọ́lọ́mọye àwọn mùsùlùmí táwọn ti jẹ́ nìkan tí fáwọn ti pín òun ti la táwọn ti bá dé tẹ́ ó ti pọ̀ ẹjá jẹra mọ́ nínú tẹ́kí máa dé pín wọ́n jẹ́ nàìjíríà ọmọ bákan náà ìtòkè máa dé jùmọ̀ á ní máa ń ìmá jẹ́ nìkan tó pín owó pé ah ọ̀fẹ́ gbá ìpọ̀lọ́wọ̀n bá lónìí bí lẹ́yìn ṣùgbọ́n ẹ̀ẹ́nà ìyàn òfin sọ yìí tẹ́ta ju pé ẹ̀ẹ́dẹ́ gbà tó ìtọ́lọ́wọ̀n bá lọ ìmá jẹ́ káàkiri jẹ́ ní ọjà ọrùn fún yà ẹjà múra bákan náà ẹlẹ́ẹ̀kẹwa òun náà ni pé mọ̀nì kú ti mọ̀láhùn ṣàhádà wọ̀tí síyá wọ̀tí ọ̀yẹ̀ tọ̀tọ̀ dàpọ̀ ẹni yóò tọ́ba pé ìṣẹ̀mí ayé rẹ̀ ó pin lẹ́ni tó yẹ fọ́ pé gbólóhùn láìláìlọ́lọ́ ní parí àbẹ́ẹ̀tẹ̀ ẹ̀kọ́ ń gbẹ̀wẹ̀ lọ́wọ́ lọ́lọ́run bá ní pé títí wọ́n dé bá àbẹ́ẹ̀tẹ̀ ẹ̀kọ́ ọjẹ́ nìkan tẹ́ pé ń tọrẹ lọ́wọ́ lọ́lọ́run bá ní títí wọ́n dé irú ẹni bẹ́ẹ̀ sábàbí kan ni ò nínú sábàbí tí wọ́n jí pé yẹn wà ní jẹ́nà ànábì Muhammad sallallahu alaihi wasallam náà bí i pé mọ̀ sáàlẹ̀ áṣùn kàdámi la ilaha illallah dakhala jẹ́nà ẹni yóò tọwọ́ ilé ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ gbólóhùn sọ́sọ́ ẹni yóò tọ́ bá sọ gbọ́lọ́wọ́ láhílá ìlàlá ọ̀nà hassanon ọ̀sọ̀ ní ti dáadáa ìbìsì bá àwájí iná lẹ́yìn títí wájú rí ọlọ́wọ́ ọba kó ti mà láhù bí à orí gbọ́lọ́wọ́ láhílá ìlọ́wọ́ ti sí yàfàdà

kí bó ti dé báyìí ń bẹ̀ àti àmà rọrùn bẹ́ẹ̀ àríkọ́lọ́run ní ọrọ̀ bẹ́ẹ̀ fún yàrá táwé wọ́n gbà rẹ̀ lọ́wọ́ lọ́lọ́run ń sọ́lọ́run bá bá ń o wọ́n mọ́ tọ́sọ́ jafa bẹ́ẹ̀ náà lẹ́ni pé bá ń tọ́ bá ti sàárà sàárà ilé ń ṣe pé bí wójú rí ọlọ́run ọba kó ti mọ̀ láhùn òbí hà

ẹni yóò tọ́wọ́ pé nínú àwọn tó máa ń ṣe sàárà lórí ẹni bẹ́ẹ̀ bá jẹ́ lórí ìyàmì ìgbàábì sọ́dà tó bá jẹ́ wèrè àkìyàmà ẹnu ọ̀nà tó jẹ́ pé àwọn tí máa ń ṣe sàárà ni wọ́n fi ẹnu ọ̀nà yẹn lẹ̀ fún nínú àwọn ẹnu ọ̀nà méjèèjì tó gbà jẹ́nà wọlé yọ gbàgbẹ̀ wọlé

Iníṣẹ́ tẹ́jọ́gbọ̀ ọ̀gẹ́nàwó ìwúṣẹ́ ọ̀lá ń bèèrè ànẹ́bì ọ̀pọ̀lọ̀ lẹ́bí sọ́lá àrọ́gbọ̀n mọ́ alá. Ìdáfẹ́ mọ́ alá mọ́ alá mọ́ alá tẹ́ ń sọ yẹ dákẹ́. Ó tọ́rọ bá fún lé sí, pé táàbùnà lọ, ọba tútìyà ṣaka tó sì máa jẹ́ ọmọ ayọ́ ṣaka ọ̀tẹ́sìrò rọ́hìn ó sì máa jẹ́ nìkan tó máa dákùn dípọ̀ ọwọ́ ìṣẹ́ ní ọlọ́wọ́ ọba nígbà afá àpapọ̀rọ̀ àti mùsùlùmí ló gbé jáde nílẹ̀ ìgbà wá mi afá àmọ́dọ̀ fún mi àkùbẹ́rẹ́ níbi àmàlẹ́ yóò dẹ̀kẹ́ ìjẹ́nà tí ó gbé mi wà sí mi Ànábì ní pé làkọ́dí sàárìtà ní àmì àbíyìn, inú ẹgbàrán làkọ́dí sàárìtà àmì àbíyìn, ní nǹkan lálóbèèrè yìí, inú ọ̀rọ̀ mi, ní nǹkan lálóbèèrè lọ́wọ́ mi yóò wà nínú àwọn ìlàyẹ̀sí ìrọ́n, aláàmọ́ yẹ sára òlọ́wọ́ alẹ́, ṣùgbọ́n lọ́wọ́ bá máa ń jẹ́ ọrọ̀ òun fẹ́ ní ọba fẹ́ jẹ́ ọrọ̀ òun fún, ó sọ lọ́wọ́ bá wá lè kalẹ̀ fún. Mo tó lè kalẹ̀ fún yìí, tó mọ́mọ̀rún papọ̀ mọ́ àwọn olùmọ́ ní pé ìjọ ti fọ́lọ́wọ́n ọba ìkejì yẹn ní máa ń bá jẹ́ ọlọ́lọ́ àmọye àìmọye mùsùlùmí tọ́wà bẹ́ẹ̀ lónìí wọ́n ń kírun tó tọ́ ó ṣùgbọ́n wọ́n mọ́rún papọ̀ mọ́lọ́wọ́n ọba ìmọ́rún papọ̀ mọ́lọ́wọ́n ọba yẹn ó ti ba ìjọsìn yẹn jẹ́ mélòó mélòó ń tajọ́ gba òwe sí àti ẹ̀ tí ìdójọ́ kẹrin jọ́ kẹta jọ́ kẹfà tẹ́ tó gba òwe sùn kẹyẹn ó ti bà jẹ́ pátápátá látàkó mọ́rún papọ̀ mọ́lọ́wọ́n ẹlòmí ń bẹ lẹ́yìn oṣù kan tẹ́ ẹlòmí ń bẹ lẹ́yìn oṣù méjì tẹ́ ẹlòmí ń bẹ lẹ́yìn oṣù mẹ́ta tẹ́ tẹ́yìn ẹgbẹ́ ẹ̀ṣẹ́ ti mọ́rún papọ̀ mọ́lọ́run ọba pàápàá jùlọ ìmọ́rún papọ̀ mọ́lọ́run tí máa ń gbìyàn kó jáde nínú ìsìláàmù yìí ìwọ ẹni ma gbogbo rẹ̀ tó ti

nínú àwọn nǹkan tó jẹ́ kálùjẹ́ náà já rọrùn fún yẹn bákaná ẹlẹ́ẹ̀kejì láti máa jẹ́ kálùjẹ́ náà já rọrùn fún yẹn òun náà ní sí tó láàáṣẹ́ ọjà ìmárí tí ọlọ́run ọba torí pọ́lọ́run ọba tó wọ̀lá sí tó lọ́ọ̀hí ìmárí tí ọlọ́run ọba ló tóbi jù nínú rẹ̀ tí ọlọ́run ọba tó ti ga jù náà ní ìrun kíkí wà òun lọ ga jù ẹni ọba lóhun òkè òun tọ́lọ́run tẹ̀rẹ́ tí pọ́lọ́run ọba ó mú lọ́wọ́ wájú nù àìgbé láti bẹ̀rẹ̀ yẹn òdó lọ́ba dé òun ìjọsìn ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba tó ga jù òun náà ní pé yọ máa tẹ́wọ̀n nínú ọ̀rọ̀ mi ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé khaslatani man hafaza alayhima dakhala al-janna àwọn nǹkan méjì kan bẹ̀ ò ẹni ọba sọ méjèèjì dáadáa tó ń wà lùjẹ́ náà nínú àwọn nǹkan méjèèjì ọ̀hún àwọn tàbí sọ pé ìrántí ah, ọlọ́run àwọn nǹkan tó sọ yìí ṣé nǹkan tó lé ní tí ẹ bá ṣe nǹkan tó lè sọ fún wa ẹgbẹ́ àwọn ọmọ sọ ẹni ní gbogbo ògbẹ̀yìn ìrun rẹ̀ kò lè má ti subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá wallahu akbar mẹ́wàá kò lè má ti ní gbogbo ògbẹ̀yìn ìrun tí máa ń kí a máa wò pé àìsí ah, ah, ìlà máa ń tẹ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ a kọjá ọwá bẹ́ẹ̀ ní pé a lè máa ṣe ọ̀kan nínú taití ìtàntọ́ gbajúmọ̀ yẹn táàmà àtòun ní a lè máa ṣe bẹ́ẹ̀ ní ẹ̀yìn gbogbo òun kọ̀ọ̀kan ó ń sọ́nà bá sọ bí àdíjẹ́ lé tí ìyẹn bá sọ dáadáa tí ń ṣe ṣùgbọ́n alihamdulilayi wọ̀lọ́ ọ̀hánpá mẹ́wàá ní gbogbo ẹ̀yìn ẹ̀rún bákan náà ọ́sùlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé gbogbo ògbà yóò tí ti fẹ́ sùn lálẹ́ yóò sọ pé 34

yóò jẹ́ kálùjẹ́ ńlá ọjà ọrọ̀n fún èèyàn púpọ̀ orípo tí ọlọ́run bá ní pẹ́ni tó bá sọ kọ́sílà méjèèjì yìí dákọ̀ ọlá di jẹ́nà yọ́wọ́ di jẹ́nà àwọn tàbí wà tó pé ah, yóò jẹ́ ọlọ́run jẹ́ tó gbé fún wàyí rọ eléyìí lọ ákírun ọjọ́ orí bàbá ikírun tẹ́ sùn lánàá láì láti jẹ mẹ́wàá alhamdulillah mẹ́wàá aláàkọ́ mẹ́wàá alìrẹ́ sùn lálẹ́ subhanallah aláàkọ́ 34 subhanallah láìjẹ́rì alhamdulillah láìjẹ́rì ọmọ dáadáa oúnjẹ náà wá ní pé kó ṣe lè tó kó ṣe rọ̀ tó yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe lè fẹ́ tọ́ba fẹ́ sọ́nà bá fẹ́ jí ó lè kó ó sọ náà bá ní pé ẹ̀bí wípé lọ́nà òní máa ń gbà jí ó lé náà ọ̀nà tí máa ń gbà jí ó lé náà ni pé ọmọ ìdé ènìyàn wà fojú sí orí kó sọ náà bá ní pé bó ṣe wá rọ̀ yìí èèyàn díẹ̀ náà ni ó ṣe nú yé o èèyàn díẹ̀ o ìdí onígbà àti ìkẹ́kẹ́ mọ́ṣà ìtọ́nà ma wá tàn yọ́ ma tàn yọ́ ma tàn tí ó fi sùn lọ bẹ́ẹ̀ náà ni nígbà tó bá pín tán yọ́ ma rògbé ma lọ sí lọ́lẹ́nu sẹ́ni ọgbọ́ tàbá yọ gbàgbé ó gbàgbé gbogbo ẹni kò ní ṣe kẹ́kẹ́ mọ́ lódodo tó tọ́ mùsùlùmí tẹ́ pé pàpàá jùlọ àwọn fẹ́ sùn lálẹ́ ọ máa ti subhanallah alhamdulillah allah akbar fóun máa ń ṣe lábẹ́ ẹkọ́ mùsùlùmí ọgbọ́n jọ agidi láti rí èèyàn márùn tí ń ṣe agidi láti rí èèyàn márùn tí yọ́ máa dìbọn máa wá wọn ọ̀rọ̀ tó fúyẹ́ lélẹ́yìn kò dáadáa pẹ̀lú pé kò sí subhanallah alhamdulillah allah akbar ó sì subhanallah tàìtìrì ní tàbí tàbí fọ́ alhamdulillah tàìtìrì ní tàbí tàbí fọ́ allah akbar tàìtìrì ní àrí tàbí fọ́ ó bá ti yẹ pé ó kẹnu mẹ́tẹ̀ẹ̀ta yẹn lámú ní tàbí fọ́ àtàwọn yòókù ní tàbí ṣeré kámójútó nínú kẹtí máa dípé ìwà lùkẹ́ lẹ́wọ̀ nírọ̀ lè bà náà tún sábà gómìnà tó bá gbẹdọ̀ kórìí jẹ́ náà kéèyàn jẹ́ nìkan tí pé yóò rí àwọn ọmọbìnrin ní máa ń jẹ́ kéèyàn rálù jẹ́ náwọ̀ kéèyàn ráyè rí àwọn ọmọ èèyàn lóbìnrin pàápàá jùlọ gbìyànjú lórí ọmọ obìnrin méjì tí wọ́n fi bàlágà ní máa jẹ́ kéèyàn wà lù jẹ́ náà àfáwà ní sọ ọmọ alẹ́ ìlọ́gbà wa àfáà mú sí ló ti bá gbé jáde náà bí ti 2031 wọn wọ́n ló ń sọ ọlọ́run bá sọ pé mọ̀nà àádàjàrìyàtẹ́yìn hátà tẹ́bùlò rọ́ ẹni yóò tó bá rí ọmọ obìnrin méjì kan

yóò ti ká lùfẹ́ ní ọrọ̀ fún èrò láti wọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá arahmatu bil hayawan sababun min asbab dukhul al janna fẹ́mi ọmọ sàánú àwọn ẹranko wọ́n máa jẹ́ nìkan tó máa fi yín ó ti pa ètè mọ́númọ́ máa fi lé àwọn ẹranko lóko àbí òbẹ́ ti dáa fún yín àbí ẹgbẹ́ sùnfò ó sì ọlọ́wọ́ bá sọ pé iná rọ́jùlá rọ́ àpẹẹlìbán ya kò lè sọ́rọ̀ mí lẹ́lẹ̀ àpọ̀ alákùnrin ta òun lọ́mà rí ajá orí ajá kan ajá iwá ní ọbẹ̀ ti jẹ ìdọ̀tí ilẹ̀ látara tó pé ti gbẹ́ ọbẹ̀ ti jẹ ìdọ̀tí ilẹ̀ pàápàá rọ́jùlọ kó fàáhú báyìí ni arákùnrin ti wá mú ọwọ́ àbá fi bomi sí ọwọ́ agbómi sí lẹ́nu tí tó jẹ́ fájá ìṣúwà mú mi tó yóò tó gbèsè lọ àlẹ́bí ní pé fàṣákàrọ̀ lọ́wọ́lẹ́ ọlọ́run bá bá dúpẹ́ fún arákùnrin yìí fa àjẹ́kọ́lá olè jẹ́ ńlá látara fẹ́ tó fẹ́ yìí ọlọ́run bó fi mọ̀ wà lè jẹ́ ńlá o ń sọ náà bá ní wíbẹ̀ nínú àdíṣẹ́ àfáwà Bukhari àdíṣẹ́ 6407 ọlọ́run bá kójú ọjá rọrùn fún wa bákan náà òjú ìdíwà lè lè ìka على ظهر الدنيا فرصة لدخول الجنة وطلعوا بعد كانوا بيرا ميجي هو لاي دولة تأثر يي oore lọ́já sí fún ọ oore lọ́já sí fún ọ torí pé kó fi ọ́sẹ́yàn jí bẹ́ bá àwọn òbíyàn méjèèjì lórílẹ̀ ayé sábà bí fẹni ọ̀nà àbáyọ ni ọ̀nà àbújá ni láti tẹ́fẹ́ yàrá lùsẹ́ náwọ̀ àdẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ pé rọ́gí máa ń fò

tọ́bá ẹ̀kọ́ àwọn méjèèjì níbẹ̀ ńládá yóò ṣe gàtọ́ torí wà láàrin ọkọ̀ náà ṣùgbọ́n tó bá ṣẹ̀ ọ̀kan nù wọn lọ́jẹ́ ni àbáwọn méjèèjì tó mọ̀ lámì yóò ọ̀wọ́n wà lìjẹ́ látara wọn ah! àwa Yorùbá ọlọ́run bò jẹ́ òjò mọ́pọ̀lọpọ̀ ọtẹ́ tó yẹ wá àwọn olùmọ́sọ wọn sọ wọn sọ wọn sọ títí wọn mójútó wọn ní pé àwọn òbí wa a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé àwa ni ká máa bá wọn ṣiṣẹ́ fúnra wọn ká máa rìn wọn lọ́wọ́ ká máa gbé ẹnì kankan síbẹ̀ pàpà jùlọ ká máa wò pé ọmọ mi lọ́ba mi bá bàbá mi ṣiṣẹ́ lọ́ wọ́n ni ọlọ́ fún rẹ̀ ìyàwó mi wọ́n lọ bá màmá mi fọ́sọ́ wọ́n lọ bá bàbá mi fọ́sọ́ wọ́n lọ bá mi fọ́ inú ilé wọn ìyẹn náà ló dé bíi pé tí wọ́n bá dàgbà kan tó bá jọ́kùnrin ìwọ ni ọwọ́ bàbá rẹ̀ lọ́kùnrin ni ọmọ wẹ̀ ẹ́ kí bàbá rẹ̀ ọmọ mọ́ tónítóní ìjágbà rẹ̀ kò lè wẹ̀ mọ́ fún rẹ̀ má lọ wẹ̀ lójoojúmọ́ má lọ wẹ̀ pé yọ́ máa lo yọ́ máa sán ìbàdí yọ́ máa sán nǹkan sí ojú ara tó ní máa rójú ara bàbá rẹ̀ ṣùgbọ́n tó bá lọ jẹ́ ara ẹni bàbá jọkùnrin lá obìnrin ní ọkọ̀ sílé ilé o bẹ́ẹ̀ náà wá tó bá lọ jẹ́ bàbá rẹ̀ tó bá jóbìnrin lá àgbọ́dọ̀ wẹ̀ bàbá rẹ̀ lóbìnrin o ọwà lọ gba alágbàwẹ̀ lẹ́ni tọ́jọ jẹ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ẹdàkùn ẹbá ń wẹ bàbá mi èlò lẹ́gbà ọgbọ́dọ̀ wẹ bàbá rẹ̀ lóbìnrin o ọgbọ́dọ̀ wẹ rẹ̀ lọ́kùnrin o ọlọ gba alágbàwẹ̀ lóbìnrin tí ọ bọ̀ awẹ̀ mi ni o ti bá àwọn bàbá wa lókè màlé wọ́n yá ìsìbí yọ ọpọ́ ah, ọlọ́run ni wọ́n gbádùn lé yìí púpọ̀ tí wọ́n bá tọ́jú bàbá wọn títí títí títí tọ́lọ́run wá ní kọ́kọ́ padà dákẹ́ èyí táwọn èèyàn máa ń sunkún yẹn ẹsẹ̀ rí lé pé ẹni tó ṣe wàhálà yẹn wá ní ọmọ tó máa tó ṣe é ní àdísà níbi wa Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ ló gbọ́yé ipe ẹni yóò tọ́lọ́ bá ní kọ́ bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé ọ̀kan nú wọn tàbí àwọn méjèèjì ọwá tara wọn wà lè jẹ́ náà ọlọ́run kó ọmọ bẹ́ẹ̀ ó fi imú rẹ̀ ó fi gbólẹ̀ afá mùsùn ló gbé àdísì jáde ní àdísì 2451 nínú tí máa jẹ́ kí sábà bí kéyàn wà jẹ́ náà òun náà ọ̀tọ́jọ́ ọmọ ti máa ń gbọ́ ni ó ń sọ lọ́mọ pé wàhánà ebi tó jọ ọmọ tí ò ẹ̀ láyé bá ti jọ wà wọ́n lè wó sọ ànábì wá tọ́ka pẹ̀lú ìka àfábẹ̀lá àti tààrí tá a máa ń pè lọ́gà jù wọ́n lọ ọtọ́ka méjèèjì wọ́n fọ́gbọ́ jàbẹ̀ ìnáhùn mọ̀ ṣe ìhàn iná ìgbàwà mi wọ́n fọ́gbọ́ jàbẹ̀ ìnáhùn mọ́ bá ni ó ẹni ọlọ́run bá ní pé irú ọmọ bí ọwà lọ́dọ̀ ń dá àpapọ̀ ni ó dá àpapọ̀ mọ́wọ́ rẹ̀ ni ó àwọn bàbá wa gbìyànjú lórí ilé àwọn òsì ọmọ pé ọ̀dá

ọ̀sáfún àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ àìmọye àwọn aládìsí àwọn àfá aládìsí tó gbọ́dọ̀ àwọn àfá tó ti pé látara pé wọ́n gbọ́dọ̀ àwọn àfá àwọn wọn a máa fóòpù àfá àwọn pè wọ́n tó jẹ́ pípé sí àfá àwọn ló bí wọn nígbà wọn bá ń sọ́tẹ̀ wọn máa ní pé bàbá rẹ̀ gẹ̀ẹ́gẹ̀ẹ́ ní jẹ́ báyìí ṣùgbọ́n látara pé wọ́n gbọ́dọ̀ àfá báyìí wọ́n máa fi ń pè lóòpọ̀ báyìí níbẹ̀ làwọn àfá sọ pé kìí ṣe gbogbo ẹ sáàjì kọ́ ọmọ ọmọ bá bẹ̀ pé bàbá rẹ̀ ni ó ṣùgbọ́n láti jẹ́ pé kọ́ máa jẹ́ pé àwọn èèyàn ń pè mọ́ èèyàn náà èyí ti kọ́ jẹ́ haram ìdílé ìlà ìlà ààrẹ bákan nínú tí máa ń sọ sábà bí wọ́n jẹ́nà wọ̀ níwọ̀n ó sínú lẹ́kọlọ̀ sábàbọ́n ní àfáàbí lọ́kọlẹ̀ jẹ́nà ìwé èèyàn dáa bí ilẹ̀ pamójútó dáadáa wa ta jẹ́ mùsùlùmí pàápàá jùlọ wa ta ń pera wa ní alùsùnà ajíwàwọ́ dáa sábàbí ojú yẹwà ó ní pé sí ìlà òsìdá tààdà rẹ̀ pẹ́lọ́ àni àtàrà máa ló dẹ̀kọ̀lẹ̀ nẹ́ẹ̀ta jẹ́nà wọ́n ní pẹ̀lú sí ọlọ́run ọba ò kí ni nǹkan tó ṣe pé òun ni àwọn tó wà lù jẹ́nà ṣe lọ́pọ̀ jù àwọn tó wà lù jẹ́nà ọ̀pọ̀ wọn kí ni nǹkan tí wọ́n ṣe ọ̀pọ̀ ìpáyà ọlọ́run balà kọ́kọ́ títún ẹgbẹ́ tó bá fẹ́ jíwà rẹ̀ ọjà ọjẹ́ mùsùlùmí ọ̀tara rẹ̀ lélẹ́èdè o ọ̀tara rẹ̀ lélẹ́èdè o ayé lásán ló fi gbẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀dà láàfíà dáadáa ààrẹ ńlá lè má ti ọ́ kọ́dà ọlọ́run lè jogún ọmọ fún ọjọ́ pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn ọmọ rẹ̀ ní ó lówó lọ́wọ́ ọlọ́run bò ní ó lè má jẹ́ ọlá àmọ́ rárá ayé ló ti ní pé gbajúmọ̀ ó tún lè jẹ́ gbajúmọ̀ àwọn èèyàn máa kígbe rẹ̀ àfiwọ́ àfiwọ́ tí wọ́n náà sámọ̀ pé ah gbogbo dáadáa tí mo ti láyé ọlọ́run ni ìrìnlẹ̀ ìjàwé láti yáàmà ẹni tí ẹ̀bá ti ṣe mùsùlùmí lè rí ṣùgbọ́n ni ọba jẹ́ mùsùlùmí nínú ìpín àkọ́kọ́ tí agbẹ́rẹ́ rí lọ́dọ̀ ọmọ èdè ènìyàn ní kọ́ jẹ́ mùsùlùmí ìpayọ̀ ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹ̀ yọ wá tún jẹ́ ẹni jẹ́nà àwọn èèyàn tó pọ̀ jù lálù jẹ́nà ní nǹkan tí wọ́n ṣe jù tó jẹ́ pé wọ́n fi láṣẹ́bì sí nǹkan méjèèjì yẹn wọ́n páyọ ọlọ́run wọ́n bẹ̀rọ ọlọ́run wọ́n ti wá jẹ oníwà ọlọ́run ti wá lóníwà o ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ló fi ṣàlàyé pé ta bá ń wo jígí tá Allahumma kama hasanta khaliki fa hasini khuluki ìrẹ́ ọlọ́run ọba bó ṣe dá mi tí mo rẹwà báyìí láwùjẹ́ wà mí ní wípé tí èyàn bá rẹwà tí wọ́n èyàn dá àà ah, nǹkan ìmìlà àwọn èyàn sọ ò tí èyàn bí kọjá tí wọ́n rí pé àà ah, ọmọlọ́dá tó báyìí ọmọlọ́lọ́run bùn lẹ́wà tó báyìí láwọn ìpẹ́ ẹjá sọ nǹkan ní kí èyàn lè ní sí lọ́ọ̀ni ìtumọ̀ rẹ̀ ní pé kò níwà ni wọ́n gbà lérò ọlọ́njíwà tí ẹ bá lè gbìyànjú lórí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀ tí èèyàn máa ti ṣòro púpọ̀ jù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀ rí tí èèyàn jẹ́ títún rọ máa wà ń bẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ àlùjẹ́ ńlẹ̀ ni ó ẹgbẹ̀tẹ̀ bá sọ́tò hóòdì sọ́tò ní ṣe sùúrò tó ń pín ìgbẹ̀yìn tó já ẹ máa ń bẹ fáwọn olùpayọ̀ ọ̀dọ́ sùúrù yìí ìgbẹ̀yìn rẹ̀ àdìjẹ́nẹ̀ ni máa ń jáde kọ́lọ̀ bá kó fún wa sóòrò ṣe ìgbẹ̀yìn ìtí fi parí ọ̀rọ̀ lòun náà ní sí látọ̀ bá kí wọ́n máa dẹkùn dípọ̀ ní máa ń jẹ́ kálíjẹ́ náà já ọ̀rọ̀ fún yàn ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ jẹ́ pé ó ti kókò lágbóolé fẹ́ẹ̀ lè tọ́ka ilé ragbóolé wọn mọ́ kí láwọn fà á ó ti lọ yẹ nǹkan wò débẹ̀ ni wọ́n ti sọ fún pé àkó ó tẹ́rì ní ọ̀gbọ́dọ̀ wà bẹ̀wà mọ́ tó bá fẹ́ sorí ilé ayé o ẹlòmín tẹ́ ń bẹ wọ́n ní ọ̀gbọ́dọ̀ wọ̀lú ẹ̀wà mọ́ ni ẹnìkan bẹ tó ṣe pé ọkọ̀ọ́kọ̀bọ̀ láti mọ́ fóókọ̀bọ̀ àdúgbò tó ti jáde láti rí ẹni náà nínú ìlúwà iná ni láti ìgbà tó ti jáde ọyẹ ìtẹwò náà ni wọ́n ti sọ fún pé tí èbá tọ́ bá wọnú ìlú yìí wọ́n bẹ̀ lẹ́ni tó ṣe ò ní sọ fẹ́nìkẹ́ká ó ti jáde ń bẹ̀rẹ̀ tó ní sọfẹ́ni kẹta ṣùgbọ́n fọ́ wọ́n bẹ̀ pé yìí ń bọ̀ wá lágbọ́já ń bọ̀ wá ní òlú ọ̀gbọ̀dọ̀ wọ́n bí ti ṣe ń lò tẹ̀mí rẹ̀ ẹni ń wí ọmọ rẹ̀ o àwọn ẹni ẹlẹ́ni wọ́n padà sí ọmọ lọ lé ọkọ ọmọ ń retí bàbá rẹ̀ òfojú kan àbátàwọn ìsìn bẹ láyé wọ́n bí ayé ǹkẹ́ wò dé wọ́n sọ fún bí ọgbọ̀wọ̀ ọgbọ́dọ̀ wọ̀ ní ìwà ẹgbẹ́ ti bẹ̀ẹ́ tó tó burú jù àwọn ìlòmí ń bẹ wọ́n ní bá ọgbọ́dọ̀ wà dúkọ́ nílọ ọgbọ́dọ̀ wá fámìlì yìí lọ láti máa ń sọ fún akó gbogbo yẹ ǹkẹ́ wò yẹ ǹkẹ́ wò ọ̀rọ̀ sáà nẹ́bí sọ yẹn sallallahu alaihi wasallam fórí ara rẹ̀ o mo ní sàárà ní o ìbáwá o elérígbó ẹ̀dá tí wọ́n ní ẹbá kún pọ́pọ̀lọpọ̀ sì sọ fún ọ̀dẹ́ wọn ní débi wọn ní wá kí ọ wípé wọ́n kú àtẹ̀yìntì rẹ gbogbo ẹni yóò sọ bí ẹ ṣe wí fún ọ nípa pé ọ gbọ́dọ̀ débi òkú ó ti mọ̀ kó ti fa yí ẹ̀jẹ̀ ọ̀run ló kù ó ti kọ́kọ́ ba yí ẹ̀jẹ̀ nítorí báyìí ọmọ ní ẹ̀ bí ti máa ń sọ ní ní èèyàn kéèyàn ní èèyàn ẹ̀dá ní èèyàn kéèyàn ní pàtọ́mọ̀ rẹ̀ lọ lé ọkọ̀ ń jọ sí ẹnìkẹ́ bá ṣẹ́ tí ọba ti lówó san ni ó lóhun ní sàárà èyí ó dẹni ikú lọ́dọ̀ àwọn èèyàn ẹ má lọ lé yẹmí wò àwọn yẹmí rí sọ́yẹ̀ dèyìn ẹkù wọ́n máa ń sọ́yẹ̀ kọ́lọ̀n sànúwà الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدعوكم الله àti kẹtìlẹ̀ fún àdẹ́gbà Muhammad sọ́lọ́lá ọ̀sẹ̀ àti ọlọ́bà ara lé àwọn àbẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi wo ìdí ọjọ́ ẹ̀sà à ń gbéyẹ̀wò àwọn sábàbí òkúfà tí ó jẹ́ kéèyàn wà jẹ́nà ohun tí wà fi parí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo ògbà yóò tí wákàtí mara bá ti tó ká jẹ́ nìkan sí pé ká máa dún ní máa lùwà láti ṣe ìmá sàlùwà lápọ̀ ẹni bí ìrún kọ̀ọ̀kan kódà ká lùwà lẹ́yìn ọmọ ti ìmọ̀ ń pa kí àlìjẹ́ náà járọ fún yà pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn kọ díẹ̀ fún yà torí pé gbogbo ẹ̀ lànẹ́bì sí kọlọ̀lọ́ àríwọ̀sán àlẹ́bì àmà alálùwàlá yọ́ pàlùwàlá yẹ fi hàn a sì máa jẹ́ pé bí irun kọ̀ọ̀kan yọ́ pàlùwàlá kọ́dà ó tún ṣe níjọ́ kan àlùwàlá ẹyọ kan lé kásùbà tóbi sí ìṣáì ó ṣe bẹ́ẹ̀ ọ sọ fún àfáwà ọmọ ọmọ pàtó ó ní pé mo ṣe yìí kẹ́ lè mọ̀ pé súnnà náà ni ó àtúlẹ̀ sí náà yanzu kan salwale yọ kan òun lè kásùbá lórí tó òun lè kí dóòrùn áṣì tó òun lè kásì mọ́gúbí tó òun lè kí mọ́gún ìṣáyìn tó òun lè kí sáré ní ó lè sínú wa Nabi wa Muhammad sallallahu alaihi wasallam pàdé bá mọ̀ pé ó pé ó pé lẹ́dà ó ń tọ́lọ́wọ́n bá pé lẹ́dà ẹ̀dá tọ́lọ́wọ́n bá fún lálàáfíà dáadáa ìwé ẹyọ kẹgán tí ọba yẹn nẹ́bílà lẹ́yìn rẹ̀ yọ́lọ sàdùwà lámì àmì pé àlàáfíà rẹ̀ òpé náà ni o tí èyàn bá ti ń só púpọ̀ jù àlàáfíà rẹ̀ òpé ni ó gbọ́dọ̀ jẹ́ níwọ̀ntúnwọ̀nsì ìgbà tó fẹ́ so ló so ìgbà tó ní bùkátà ti kọ̀ wá ara àlàáfíà ni táà bá ti ń kírun àní bùkátà ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ ni pé òun kírun látàlẹ́ẹ̀kejì ó so ọjọ́ ìwọ̀n nílẹ̀ kẹta nígbà tá ti fi sálámọ̀ ó tún ti sọ́ ni àlàáfíà yẹn ò pé ó fàáṣà yẹn kò pé rárá inú rẹ̀ yàn lálàáfíà kó ti ẹkọ́ lálàáfíà kó jókòó dáadáa èyàn lè sàlọ̀ èyàn lè tí wọn tán tí yíò wò pé a ti múná fìlà àkà méjì tán ó ṣe é tán ó nẹ́sẹ̀ lọ́wọ́ fi sóti sun tó burú bẹ́ẹ̀ sun tó burú bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run abẹ́lọ́run ọlọ́run bọba lè fi ọlákọ́ngbà ìjọsìn wa ó ṣe ní wọn fún aláṣẹrẹ láti jẹ́ náà rẹ̀ wà torí tó gbogbo pàápín ìjọsìn bá ń ṣe lórílẹ̀ ayé ara lè jẹ́ náà ọlọ́run bá wọlé o ọlọ́run dákun má ṣàjẹ́nà náà léwọ̀ fún wa o má ṣàjẹ́nà náà léwọ̀ fún wa o ṣe náà léwọ̀ fún wa láti wọ̀ kó sì ṣe àjẹ́nà ní àdáàlè fún wa àwọn èèyàn wa bí wọ́n wà lùjẹ́ náà àwọn ará wa bí wọ́n wà lùjẹ́ náà àwọn ẹbí wa bí wọ́n wà lùjẹ́ náà báwa bá ti ń wọ bẹ̀ báwọn ní jẹ́ náà àwọn ọkọ wájọ́ jọ wà lùjẹ́ náà náà àwọn ọ̀rẹ́ wa jọ wà lùjẹ́ náà àwọn mọ̀lẹ́bí wa lápapọ̀ ọlọ́dàbí tí wọ́n wà lè jẹ́lẹ̀ ọmọ tẹ̀lẹ̀fẹ̀ ìtawalẹ̀ ní iná ìtẹ́ sáǹtì bá àgbàkà sí òwò sáǹtì bá àgbàkà sí májáde àmúká tó rí jẹ májáde àmúká jẹ́ ní sáàrẹ̀ ti bá gbogbo